To, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A kí Ọlọ́run, a kí ènìyàn. Mo kí gbogbo èèyàn ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam. Mo kí gbogbo èèyàn ọmọ ìyá mi nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Mo kí gbogbo èèyàn ọmọ ìyá mi nínú ẹ̀sìn àbáláyé. Mo kí gbogbo wa wípé a dédé àsìkò yìí orúkọ tèmi ni ọmọkọlájà àṣàkẹ́ ẹ jọ gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin brọ́dà mi ẹ̀yin sisters mi ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ wa lóbìnrin tẹ́ jẹ́ ọmọ wa ní ọkùnrin ẹ jọ mo kàn fẹ́ wá sí ibà láti wá sọ ọ̀rọ̀ ìyànjú díẹ̀ ni ọlọ́run á máa ṣàánú fún wa o àní dààmú ọlọ́run á máa bá wa ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ kókó ọ̀rọ̀ mi lénìí ó já sí orí àwọn ọmọ wa obìnrin àwọn ọmọ wa obìnrin àti àwọn ọmọ wa ọkùnrin mo bá máa rọ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ìyá tẹ́ jẹ́ parents lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní àsìkò yìí ẹ jọ̀ọ́ mo fẹ́ ka ka wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ayé nísìn lórí bí àwọn ọmọ ṣe ń ṣe yahoo bí wọ́n ṣe ń lo àwọn ọmọbìnrin nǹkan tí ò bójú mu nǹkan tó mú mi jáde wá lẹ́ni ni wípé ó ní fídíò kan tí mo wò prank la rò bí ń ṣe mọ́ àwọn pé eléyìí prank tó ń tán ṣe tẹ́ pé a máa mọ̀ pé prank ló ń ṣe tó bá yá ó dẹ̀ ti wá prank ń ṣe ó ti wá di reality àwọn ọkùnrin mẹ́rin wọ́n gbóbìnrin kan sílẹ̀ nínú mọ́tò wọ́n dẹ̀ yípo wọ́n yípo wọ́n dẹ̀ bọ́n ṣe yípo ehm, lady ẹ̀ tán gbé sílẹ̀ wọ́n wá ń round ẹ̀ báyìí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀jẹ̀ dẹ̀ wà nínú singlet àwọn guys ẹ̀ wọ̀ láìpẹ́ láì jìnnà wọ́n dẹ̀ ti wọ́n ti sáré wọ́n ti sáré wọnú mọ́tò wọ́n ti move mọ́tò wọ́n ti sá lọ prank làwọn èèyàn pè ọ̀ǹtì tí wọ́n rí pé wọ́n sá lọ tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pé ha ṣé lè ṣé na fíìmù ni ṣé nà kíní kan ṣàǹsí oríṣiríṣi èdè tí wọ́n sọ lẹ́nu ṣé àti ìsìn na prank ẹ wá wo prank ìsìn nǹkan tí mi fẹ́ sọ nínú ọ̀rọ̀ yìí àwọn ọmọ wa obìnrin àwọn ọmọ wa obìnrin àti ọkùnrin náà torí abọ́kùnrin abóbìnrin ẹ ká bójútó wọn ẹ ká máa bá àwọn ọmọ wa obìnrin sọ̀rọ̀ gan ká jẹ́ kí òye ilé ayé yé wọn ká jẹ́ kí wọ́n mọ nǹkan tó ń pè ní ayé ká jẹ́ kí wọ́n mọ̀ yìí pé tí èèyàn bá bí ọmọ tó bá ti lè dàgbà tó rán lọ school tó bá yẹ pé iṣẹ́ ló fẹ́ kọ́ ni kọ́ iṣẹ́ tó bá dé yẹ pé bóyá ó fẹ́ ó fẹ́ túkàwé sí ni kọ́lọ́n kó ran àwọn òbí lọ́wọ́ kán kọ́ wọn kán gbé wọn débi kán ṣàtìtì wọn kán kán sponsor wọn kán lè kàwé bọ̀sẹ̀ yẹ ká máa bá wọn sọ̀rọ̀ pé a má yẹ kí owó kọ́ ọmọbìnrin wa láìkí owó jù ẹ má yẹ káwọn ọmọbìnrin wa láìkí owó jù because àwọn ọmọbìnrin wa sìn yìí àfi kọ́lọ́n kó máa bá wa ṣọ́ wọn ọlọ́run a máa bá wa fi ààbò a máa fi bo gbogbo àwọn ọmọbìnrin wa gbogbo nǹkan wọn ti láìkó owó ju most of àwọn ọmọbìnrin wa ń láìkó owó ló ń jẹ́ kó máa lò wọ́n ní ìlòkulò there was a day there was a day tí wọ́n wọ́n ṣe kinní kan fún wọ́n bí wọ́n interview ọmọ lady kan wọ́n ní nínú yahoo àti bóyá normal person ta ló lè fẹ́ ó ní yahoo ah, ṣé àwọn ọmọ wa owó owó ti fẹjú mọ́ gbogbo wọn jù kí ló ṣẹlẹ̀ nínú ayé yìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyé ìsìn kò ṣẹlẹ̀ láyé àwọn baba ńlá wa kí ló dé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti pọ̀ jù ó ti pọ̀ yẹ́yẹ́ káwọn òbí ká bá àwọn ọmọ wa sọ̀rọ̀ ká bá àwọn ọmọ wa sọ̀rọ̀ kán jọ ẹ jẹ́ ká máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ àwọn ọmọbìnrin wa nǹkan tọ́wọ́ wọn ò tó kí wọ́n má fi gàngàn fà á nǹkan tí wọ́n fi ń lò wọ́n sí ó ti pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n ti lo kádàrá ẹ̀ ni wọ́n ti lo gbogbo ògo inú ayé ẹ̀ nítorí pé kí ni wọ́n láìkó owó jù àwọn òbí tá bá fi lè báwọn ọmọ wa sọ̀rọ̀ kó má fẹjú mọ́wó jù ẹ rí i pé wọn ò ní yí máa lò wọ́n nílòkulò mọ́ kéèyàn tó lo oṣù mẹ́sàn-án kó tó bí kó tó tọ́ ọmọ yẹn kó tó dàgbà débi pé ó bàlágà pọ́kùnrin bá sùn kọ́kùnrin yẹn wá lò ó ọlọ́run má jẹ́ ká ọlọ́run má jẹ́ asunkun alẹ́ má ṣe àwọn ọmọ alábìkú àgbà ẹ jọ ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa ẹ jẹ́ ká tọ́jú wọn gbogbo nǹkan tá a bá fi máa tọ́jú àwọn ọmọ wa ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ náà pèsè fún wa ẹ jẹ́ ká máa bá wọn sọ̀rọ̀ gan kọ́ máa láìkò owó jù kọ́ máa fẹ̀jú mọ́wó jù nǹkan tí òbí bá fún wọn kán jẹ́ kó tẹ́ wọn lọ́rùn tó bá yá tí òbí ò bá tiẹ̀ tí lówó tó bá yá everything máa wà òkè tó bá rán àwọn ọmọ yẹn tó ń lọ sí ilé ìwé tó ń kàwé tí wọ́n ń ṣe tí wọ́n ṣoríire ìdùnnú òbí ni pé tọ́mọ ẹ bá ti ṣoríire kó máa gbàdúrà fún kọ́lọ́run jẹ́ kọ́mọ òun ṣoríire tó bá dé ìdàgbà ṣoríire gbogbo nǹkan tó ń fẹ́ máa tó wọn lọ́wọ́ pẹ̀lú ìsùúrù wọ́n ti ń kánjú lára ọbẹ̀ gbígbóná jù sìn yìí o gbogbo àwọn ọmọ ọ̀sìn àwọn ọkùnrin náà táwọn náà dẹ̀ wá fẹ́ kọ́ṣẹ́ mọ́ kò sọmọkùnrin nísìn tó fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ mọ́ gbogbo wọn fẹ́ ṣe ìyàwó wọn fẹ́ lówó òjijì ẹ báwo la ṣe máa bí àwọn adúrú ọmọ tó tó yẹ kí wọn wá sọ pé kí wọn ọmọ yẹn kọ̀ parẹ́ mọ́ òun lójú kò ń ṣe nǹkan tó dáa ẹ jọ ẹ̀yin ọkùnrin ẹ̀yin ọmọwọ́ ọkùnrin ẹ má sáré ju kádàrá yín lọ ẹ gbà fún Ọlọ́run tó dá yín tí ẹ bá ti súnmọ́ Ọlọ́run yín tẹ̀ ń gbàdúrà tẹ̀ ń ṣe gbogbo nǹkan tí ẹ fẹ́ nǹkan tí Ọlọ́run fẹ́ gbogbo nǹkan tẹ̀yìn náà fẹ́ tẹ́ fi ń sí ọlọ́run lọ́wọ́ pé ọlọ́run jọ afẹ́ bá ọlọ́run máa ṣe kò dìgbà tá a bá ṣe yahoo kò dìgbà tá a bá lo four one nine ká tó lówó gbogbo àwọn ọmọ tó àwọn ọ̀dẹ̀ ṣiṣẹ́ fún owó yìí sìn wọn ọmọ bọ́n ṣe lówó yẹ wọn ọmọ bọ́n ṣe lò because ó ní Yorùbá sọ pé nǹkan tá a bá fapá ṣiṣẹ́ fún òun ló ń pẹ́ lọ́wọ́ èèyàn ẹ nǹkan tá a bá fapá ṣiṣẹ́ fún ló ń pẹ́ lọ́wọ́ yìí nígbà tó làágùn fún kan báwo lówó yẹ ṣe fẹ́ pẹ́ nígbà tó òkè ó ṣe yahoo ẹ wo èmi kàn sọ̀rọ̀ ẹ̀ mò ń ṣì wá létí ni because àwọn àwọn ọmọ yahoo ń sin wọn lè jáde kán ò pé nǹkan tí mi ń sọ ò dáa advice ni ẹ jọ torí ọlọ́run bá ṣe ọlọ́run má jà fojú sunkún ọmọ a fẹ́ ká fojú sunkún ọmọ ẹ try láti kàwé ní nàìjíríà nísìnyí gbogbo èèyàn tó ń kàwé wọ́n níṣẹ́ ọwọ́ nísìn wàá kàwé wàá níṣẹ́ ọwọ́ Ọlọ́run á bá yín ṣe èyí máa sáré ju kádàrá lọ èyí sáré ju kádàrá lọ nǹkan tọ́wọ́ yín ò tó ẹ má fi gàngàn fámọ́ ẹ̀yin ọmọ wa ọkùnrin ẹ jọ̀ọ́ ẹ ṣàánú àwọn òbí tó bí yín ẹ ṣàánú àwa òbí ìdùnnú wa kọ́ ni ká fojú sunkún ọmọ lọ́jọ́ alẹ́ ẹ bìkọ́sí gbà tẹ́ bá ti wọ́n ṣe nǹkan tí ò yẹ kẹ́ ẹ ṣe ọlọ́run máa yẹ kójú wa rí nǹkan tí ò yẹ kó rí ọlọ́run máa yẹ kí etí wa gbọ́ nǹkan tí ò yẹ kó gbọ́ ẹ abẹ́yìn ni ẹ̀yin ọmọkùnrin wa ẹ jẹ́ǹjẹ́ kàwé yẹn kọ́ṣẹ́ yín tẹ bá kọ́ṣẹ́ with prayer ẹ máa máa rí kọ́sọ́mà ẹ̀yin ọmọ wa obìnrin náà ẹ gbọ́ nǹkan tó bí ń sọ ẹ má láìkí owó jù owó ti fẹjú mọ́ ẹ̀yin ọmọ obìnrin jù obìnrin lèmi náà o hmm. obìnrin ni mí èmi náà dẹ̀ bóbìnrin ẹ̀yin ọmọbìnrin ẹ yé jẹ́ kówó fẹjú mọ́ yín jù ẹ jẹ́ kí nǹkan tí òbí yín fún yín kó tẹ́ yín lọ́rùn ẹ má ẹ má kẹ́gbẹ́kẹ́gbẹ́ nílé ìwé ẹ má ṣe àrísítò ẹ má ṣe hookup àbí kí ló ń pè ẹ má ṣe hookup nǹkan tó bí yín fún yín ẹ jẹ́ kó tẹ́ yín lọ́rùn ẹ ṣàánú àwọn òbí yín náà kò easy kéèyàn lóyún sẹ̀ kò easy kó fojú sunkún ọmọ yẹ ẹ try gbogbo àwọn prank tán bá dẹ̀ ń ṣe hmm, gbogbo ẹni tó máa ń ṣe prank ládùúgbò ẹ̀ ó dẹ̀ pé bí àsìkò tí wọ́n máa tún cancel prank lélẹ̀ because kò sí ìkọ́sí àwọn nàìjíríà tí wọn kì í abuse wọ́n tún tún abuse yẹn nísìnyí ẹ wọ́n tún tún sọ di kinní lẹ́yìn pé kéèyàn máa kéèyàn máa fura dẹni wọ́n ní tó bá ń gbọ́ gbégbégbé tètè ya bá wọn gbé má jẹ́ kán gbé sẹ́ńkù lé ẹ̀ o gbogbo ẹ̀yin oní prank sọnù ẹ̀yin oní prank sọnù ẹ ṣe prank ẹ tuntun lọ lu ọmọ lọ́mọ ẹ̀yin ọmọ yahoo ẹ jọ̀ọ́ ẹ ṣàṣàánú àwọn òbí yín èmi ò wá mọ awo ọ̀dájú tí gbogbo àwọn ọmọ ọ̀sìn yín wọ̀ ẹ wo awo ọ̀dájú awo ọ̀dájú ni because ńgbà tó yẹ pé ẹ ẹ nífẹ̀ẹ́ ìyá tó bí yín àti bàbá tó bí yín pé kó má tiẹ̀ fojú sunkún ọlọ́run má jà fojú sunkún ọmọ wa kò tẹ́ wa lọ́rùn ẹ̀yin ọmọ ẹ jọ̀ọ́ àwa òbí dẹ̀ nìyí ẹ ká fi àwọn ọmọ wa lé ọ̀nà ọlọ́run ká má fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wọn ẹni tó bá ti ní ẹ̀mí ọlọ́run lọ́kàn kò ní ṣe bí o ọmọ tó bá ti ní ẹ̀mí ọlọ́run lọ́kàn kò ní hùwà burúkú o ẹ jẹ́ ká máa ẹ wò ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wọn bóyá ká máa ẹni tó bá jẹ́ muslim ká ka quran sí wọn létí kó yé wọn èyí tó bá jẹ́ christian jẹ́ ká ka christian ẹ ká ka bible sí wọn létí kó yé wọn ẹ jọ ká ka báìbù sí wọn létí kó yé wọn ká dẹ̀ kó yé wọn kó yé pé kakọ̀ ka báìbù ẹ jẹ́ ká tún ṣàlàyé kó yé pé kakọ̀ ka Quran yẹn ẹ jẹ́ ká ṣàlàyé pé kíní tó bá ṣe ó dáa tó bá ṣe eléyìí tó bá ṣe ìjìyà èrè fún ẹ ẹ jẹ́ ká jẹ́ káwọn ọmọ yìí mọ̀ o ẹ wo ikú tí wọ́n kàn fi ń pa àwọn ọmọbìnrin ìsìyí ti pọ̀ jù àwọn ọmọkùnrin náà tó yẹ pé nǹkan tí wọ́n lọ fọwọ́ wọn fà tí wọ́n kú lójijì ó ti pọ̀ jù ọlọ́run á máa fi ṣọ́ ẹ̀ṣọ́ yín tọ́lọ́run bá ti ń ṣọ́yàn kéèyàn náà máa ṣọ́ra ẹni o ẹ lè ti torí pé ẹ ní ìyá àbí bàbá tó ń ṣàdúrà fún yín kẹ́ ló máa fọwọ́ yín fàfàkùfà èmi ò mọ ìyàwó tẹ́ ẹ̀ ń ṣe nísìn tẹ́ wá ń mú ẹ̀jẹ̀ èèyàn tẹ́ bẹ̀rẹ̀ sí ní lò tẹ́ ń pa àwọn òbí ẹlòmíì lẹ́kún tẹ́ ń pa àwọn fámìlì ẹlòmíì lẹ́kún nítorí ẹ fẹ́ lówó you don't have to do eh, ìyàwó kó tó lówó náà ṣe bí gbà kan rí kí ló ń jẹ́ yahoo ó máa ṣiṣẹ́ ọlọ́run á dẹ̀ fèrè sí i wàá bẹ̀rẹ̀ sí ní lówó wàá bẹ̀rẹ̀ sí ní wà òkè nísìnyí kò sọmọ tó fẹ́ fi apá ṣiṣẹ́ mọ́ kò sọmọ tó fẹ́ fi apá ṣiṣẹ́ mọ́ ìlú àràbù làwa wà nísìn wàá ṣe iṣẹ́ orí ẹ̀ máa straight wàá ṣiṣẹ́ ẹni tó bá yọ̀ lẹ́kọ̀ọ́ kí n wá sílùú àràbù kí ló ń jẹ́ kí gbogbo wa yìí máa wá sílùú àràbù gbogbo ọmọ nàìjíríà lóòótọ́ àmọ̀ pé sí iṣẹ́ ní nàìjíríà á pé àsìkò tá a wà yìí ó máa dára nítorí a ti ní president tuntun a mọ̀ pé àsìkò yẹn ó máa san gbogbo àwọn tó ń jẹ́ youth àsìkò yìí máa san wá gan ọlọ́run adẹ́jẹ́ kó san wá irú gbogbo nǹkan tójú àwàtàwà láràbù náà tí tójú wa ń rí <laughs> a lè sọ o iṣẹ́ là ń ṣe iṣẹ́ no be small work o na big work if you no sabi work in your country no come to arabu con, uh, country o. Oh wọ́n wọ́n ń ṣeré o ẹlòmíì nísìn àìmọye ọmọ ẹlòmíì tó ti kú sí ìlú arabu táwọn fámìlì ẹ̀dẹ́ rò pé ọmọ àwọn wà ní ìrìn àjò ọmọ àwọn wà ní ìrìn àjò kí ló lé gbogbo wa kúrò nílé lóòótọ́ nítorí kò síṣẹ́ kò sẹ́ anything bá ṣe ń sọ yí pé nǹkan le ó le kókó ní ayé ìsìn kó ṣe nàìjíríà náà nìkan nìkan ti le níbi táwa yìí nǹkan everything náà kò easy kò rọgbọ àwọn Yorùbá dẹ̀ máa ń sọ kíní kan pé àgùntàn tó bá bá járin á jẹ̀gbẹ́ irọ́ ni àgùntàn tí ìgbẹ́ bá wùn rìn tó bá wùn jẹ ni nísìnyí mo nígbà tí iṣẹ́ aṣẹ́wó kò wà nínú ayé mi nísìn kí wá dé ìlú kan sì kan sí pé kì í ṣiṣẹ́ aṣẹ́wó mi ò lè ṣe nì mi ò lè ṣe because kò ń ṣe nǹkan tí tí tó wù mí ṣe tí bá dẹ̀ bẹni tó ń jáṣẹ́wó tó jẹ́ pé bóyá ń ṣe wúkọ̀ tí bá ń bá rìn yìí oníkèmí náà ṣaṣẹ́wó ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ̀yin ọmọ wa ẹ̀yin ọmọ wa lóbìnrin ẹ̀yin ọmọ wa lọ́kùnrin nǹkan tí mo ní kí n mú wá lè ní nìyẹn ẹ jọ̀ọ́ ẹ ṣàánú gbogbo àwa òbí tá a bí yín ẹ má yẹ ká máa sunkún alẹ́ mọ́ ẹ má yẹ ká máa sunkún ẹ má yẹ kán máa kọ́ máa gbé yín ṣépè because ṣé òbí tí wọ́n tán pa ọmọ ẹ̀ nísìnyí ṣé ó máa ṣé ó máa fi ojú rere wo ọmọkùnrin tó pa ọmọ òun no wọ́n máa ṣépè àwọn ẹlòmíì gán dẹ̀ lè lọ ṣe nǹkan tó burú kán lọ kán lọ bóyá kán lọ sí ìdí ẹ̀sìn àbáláyé kán lọ ṣe nǹkan tó burú fún ọmọkùnrin tó lo ọmọ wọn tí wọn bá fojú sunkún ọmọkùnrin yẹn náà kí ni ẹ fẹ́ káwọn òbí méjèèjì máa ṣe kódà ẹ̀yin ọmọ yìí ẹ láàánú ara yín ẹ tíráì láti ṣàánú ara yín ẹ dẹ̀ ṣàánú òbí tó bí yín ẹ ṣàánú òbí tó bí yín ẹ jọ gbogbo wa ò ní kúkú òṣì àwọn ọmọ wa ò ní kúkú òṣì ò ní kúkú òfo wọn ò ní kúkú òfò wọn ò ní kúkú ìbànújẹ́ o torí pé hmm, ìgbà tí mo wo fídíò wọn sọ pé èèyàn kan sọ pé kí n mú bring the bring them on camera ah ẹ wo tọ ẹ jẹ́ kí n sì máa bẹ́tò ìlọ́nà ṣó ti yé yín nǹkan tí mò ń sọ ẹ jọ torí ọlọ́run ẹ yẹ káwa òbí ẹ má yẹ ká máa ẹ má sọ wá di olórí burúkú ẹ̀yin ọmọ yìí mo dẹ̀ mọ̀ pé ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní ó máa bá wa wọnú gbogbo ẹ̀yin ọmọ wa ọkùnrin ẹ̀yin ọmọ wa obìnrin á wọnú yín ọlọ́run á ṣe yín lọ́mọ dáadáa gbogbo ẹ̀mí ìyàwó tẹ̀ ń ṣe tẹ́ fi ń lọ lo ẹ̀jẹ̀ tẹ́ fi ń lo ara yín ọlọ́run á yọ kúrò lọ́kàn yín because wọn lè la ọpọlọ yín kọ̀rọ̀ sí wọn á máa sọ̀rọ̀ fún yín á máa bá yín sọ ní tàbí fọ̀rọ̀ ọlọ́run bọ yín ẹ ṣàánú àwa òbí tá a bí yín ikú àwọn ọmọ ọ̀dọ́ yẹn ó ti ń pọ̀ jù ẹ ikú ọ̀dọ́ ti ń pọ̀ jù láyé ìsìn kí ló ṣẹlẹ̀ kí là ń wá lówó ibo là ń lọ tá a rí ọkọ̀ àbáwọn làwọn Yorùbá ṣe ń sọ ẹ tẹ bá ní sùúrù gbogbo nǹkan tẹ fẹ́ Ọlọ́run á ṣe fún yín ẹ ṣáà ti tẹpá mọ́ṣẹ́ yín tẹ bá ti tẹpá mọ́ṣẹ́ you don't have problem again wọ́n sọ ni ó wà nínú Bible no food for lazy man even lazy woman kò sí oúnjẹ fún ọ̀lẹ obìnrin náà you have to work hard if you want to To ba fe jẹ́ èèyàn nílé ayé ẹ̀ wá ṣiṣẹ́ wá ṣiṣẹ́ dáadáa kò yẹ pé o fẹ́ jẹ́ èèyàn wọ́n owó òjijì òun sọ pé ó dìgbà tó bá lu fún one nine kó tó lówó àbí torí pé ẹ country o da. kí gbogbo yín dẹ̀ fò lórí síbi kan ó ṣe wá jẹ́ pé àwa lè rí ọmọ tó yẹ pé kò ń ṣe yahoo àwọn wo dẹ̀ lẹ́fẹ́ káwa ọmọ wa obìnrin fẹ́ ṣé gbogbo ẹ̀yin ọkùnrin lẹ gbọ́dọ̀ yahoo ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ fapá ṣiṣẹ́ nàá ẹ fapá ṣiṣẹ́ kọ́lọ́run lè fèrè sí gbogbo iṣẹ́ gbogbo wa ẹ wò ó ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ dára fún wa o àní ṣìṣe o àní fojú sunkún ọmọ o àwa ta ti bímọ ọlọ́run á jẹ́ kí gbogbo àwọn ọmọ wa ká jèrè wọn àwa tí àdẹ tí bì ọlọ́run á ṣe ọmọ rere ọmọ alálùbáríkà fún wa ẹ̀yin ọmọ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú ara yín bọ́tẹ́ mi nítorí eléyìí tí mi rí yẹ ó kà mí láyà ṣe ni jìnnìjìnnì mú mi ṣe sáré wá sí pé kéèmí ọtí ẹ̀ wá ṣe lè bóyá kí fi tó àwọn èèyàn wa létí kàn jọ kàn stop ṣe bẹ́ẹ̀ o ẹ stop ṣe bẹ́ẹ̀ tọ́ a ní rí ju eléyìí lọ o ọlọ́run á ṣàánú fún wa èyí ni mo ní kí n mú wá sí etí ìgbọ́ wa lénìí mo dẹ̀ kí gbogbo àwọn tí wọ́n bá wa join ètò ìyá mọ̀ pé tó bá tún dijọ́ mi a tún rí àwọn èèyàn tó ju báyìí lọ kò ní bàjẹ́ fún wa o orúkọ tèmi ni ọmọkọ́ládé àṣàkẹ́ ọmọ yorùbá àtàtà ni mí ẹ ṣé gan ire o.